ẹ̀yẹ́ rúsùn ọlọ́run ọdọ́wọ́ ẹni kọ̀kan wa kápáyọ ọlọ́run kí a máa pè ó pé n ìjọ kan bọ̀ tán lọ́rẹ̀ bá gbà náà máa ń sọ wá ní gbogbo ọ̀sẹ̀ báyìí lámọ́ràn alé tí lórí mímbà rí ń bí pé tílẹ̀ bá ti má tílẹ̀ bá ti ń sú ọjọ́ tá kò láyé ń súnmọ́ nìyẹn káwa náà wá máa gbìyànjú pé eh, ilé ayé mi máa ń lọ rè kí ni àwọn àṣepèmí àtọlọ́mbó ló ṣe rí tí ó bá dámọ́rán kájá àrin àwọn ọlọ́run kó dán kò sí dáa fẹ́ lọ mọ́lọ́run jù kí àrin àwọn ọlọ́run bá dáná lọ níjọ lọ ń sọ́nú àyà kanu sọ́tù ṣọ́ra ọlọ́ni yóò mọ̀ láyà bọ́ mọ́lù wà lábànú illa man atallaha bi qalbin salim ọlọ́njọ́ tí owó ní sàǹfà tó ní sàǹfà bá pàdé bá ọlọ́run yẹn ni kí a ní ìgbàgbọ́ rere ká jẹ́ kí wà wá dá ìbálòwà pẹ̀lú ọmọ ẹ̀dẹ́ ènìyàn ká jẹ́ ó dá ìbálòwà pẹ̀lú ẹ̀dá ọlọ́run ká jẹ́ ó dá ká sì máa rántí ikú ẹ̀rí gbogbo wa náà ọ̀pọ̀lọpọ̀ wa náà láti gbọ́ ọ̀kan nínú àwọn àgbàlagbà inú àwọn mùsùlùmí ní Nàìjíríà wáyé tí wọ́n kú ní mọ́júmọ́ àárọ̀ àná àjálù ńlá ni fún àwa mùsùlùmí ní orílẹ̀-èdè yìí bẹ́ẹ̀ lágbàáyé àwa mùsùlùmí tí bọ́lọ́wọ́ bá sọ fún wa pé kú náà sí ìdá ìgbàtẹ̀lẹ̀ mọ́t gbogbo ẹ̀mí náà tọ́ ikú wò ikú sì rèé ọlọ́ni mùsíbà ni àdánwò ni lọ́dọ̀ a mùsùlùmí gbogbo ikú àdánwò ni ọmọdé ló ni àdánwò ni àgbàlagbà ló kú ní àdánwò ni olówó ló kú ní àdánwò ni tálákà ló kú àdánwò ni obìnrin ọkùnrin ló kú ní àdánwò ni ṣùgbọ́n máa jura wọn lọ ládánwò ní ìbámu bó ló ń tẹ̀sẹ̀ rí láwùjọ wa Sheikh Dr. Ahmadu Lemu túbú wa náà la mọ̀ bàbá dáadáa ni wọ́n kú lọ́mọdé o gẹ́gẹ́ bí àkọọ́lẹ̀ tọ́wọ̀n sáwọn èèyàn wọ́n ni wọ́n lo ọdún mọ́kànlé ní àádọ́rùn 91 years Ànábì wa Muhammad ó ní ọjọ́ orí àwọn ọjọ́ ọ̀hún láàrin ọgọ́ta ọdún 6 àádọ́rin ọdún ni between 60 and 70 ó ní yóò kéré lẹ́yìn tí ó kọjá ayé yẹn inú àti àwọn akéré tí wọ́n kọjá ayé náà ni bàbá wa tó lọ ìwà Sheikh Dr. Ahmadu Lemu àgbà adájọ́ ni ńlànà òfin sharia ní Niger State bẹ̀rẹ̀ náà ti bí wọn ìgbàtí wọ́n dá ilé ẹjọ́ sharia lẹ́m̀bẹ̀ ní 1976 wọ́n jẹ́ àgbà adájọ́ mẹ̀bẹ̀ náà ti rìtáyà wọ́n ìsìn kékeré lẹ́yìn náà bí wọ́n ṣe mọ̀ wọ́n ní Nàìjíríà náà mọ̀ wọ́n níta gbogbo àfá ńláńlá lágbàáyé ọ̀pọ̀lọpọ̀ ìgbìmọ̀ àgbáyé ó ní bàbá ìkópa ń bẹ̀ tí rọ́bítà tí wọ́n bá ń ṣe ìpàdé àgbáyé bàbá ìwà àwọn ẹ̀tẹ́ máa ń pè bí wọ́n mí bá ń ṣe pàdé àgbáyé bàbá iná wà ní tó máa ń pè ẹ̀rì ìgbìmọ̀ ká ń bẹ tí bàbá Yusuf Qaradawi tó gbé kalẹ̀ tí a ń pè ní Ittihadul Alami lil Ulama'il nínú a board of trustee nígbà tí a dá ẹgbẹ́ ilẹ̀ ní 2004 bàbá ìwà nù wọn kálìbà pé kìí ṣe èèyàn kékeré rárá ní ilẹ̀ Lárúbáwá kò sí ìlú kan ilẹ̀ Lárúbáwá tí wọ́n mọ̀ bàbá ọlọ́ba ní foríjì wọn odi sẹ́ńtà kan ìní wọn dálẹ̀ ẹ mọ̀ wípé wọ́n pé it tẹ́ máa gba it it bàbá tó dálẹ̀ nu ní Niger State yẹn tí wọ́n kọ́ school ó ṣiṣẹ́ àwọn nǹkan ní ẹ̀sìn bẹ̀ torí pé wọ́n mójútó ètò ẹ̀kọ́ gan ọmọ mùsùlùmí wọ́n fọ́n wọ́n strain fáwọn èèyàn wọ́n yẹ ṣe bàbá kékeré ṣùgbọ́n kò sí bẹ́yìn ó sì wá rí tí ò ní bí ó kù díẹ̀ káàtó ọlọ́bániforíjìn wọn ọlọ́bániforíjìn wọn ọlọ́bániforíjìn wọn nǹkan méjì kan pa ẹ̀mí wọn pọ̀ rí nígbàtí bàbá Sultan ṣẹ̀ṣẹ̀ dé orí ipò tí bàbá Adégbìtẹ́ tí wọ́n ń bẹ láyé ńgbà náà tí ń jẹ́ secretary fún Supreme Council of Islamic Affairs wọ́n organize seminar kan ní Abuja ọlọ́jọ́ mẹ́ta gbogbo àwọn àfáà Nàìjíríà àwọn náà wà wọnú ẹni tí a lọ ńgbà wá débẹ̀ àwọn iṣu lọ lọ́wọ́ ajẹyọ ńbẹ̀ ọ̀rọ̀ ajé wà ńbẹ̀ ọ̀rọ̀ àwọn iṣu mi ńbẹ̀ ńbẹ̀ lọ́rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ bá ṣe máa bẹ̀rẹ̀ àwẹ̀ bá ṣe máa parí wa ńbẹ̀ àsìkò yẹn náà ni ìṣẹ̀lẹ̀ yìí pé sẹ́yìn a lè kírun lọ́jọ́ àràfá àwa tá láràfá ni wọ́n pe ìpàdé yẹn ìpàdé yẹn lọ ńgbà pín àwọn kọmití àwọn àti bàbá grand card oríire láti lọ́rin náfíẹ́ di kọmití tàwa wà jọ́nà tí a bá ń wùyàn lọ́ọ̀kan yìí mọ́ sí rí làwásọ̀ lórí àwọn ọ̀rọ̀ fíkìw kan stand àwọn bàbá méjèèjì yẹn tí wọ́n bá súnmọ́ yàn mọ̀ pé ah, àwọn bàbá yìí àti báyìí ni wọ́n ṣe rí òun náà ní ọ̀rọ̀ pé ṣé jẹ́dà ṣé mi kọ́ọ̀tù ni ṣé mùsùlùmí tí bá ń lọ láti nàìjíríà bílùú míì tí ó gbéra tó sí jẹ́dà só lè gbéra mú bẹ́ wọn bàbá méjèèjì ní kò wọ́n ní ọba ṣẹ̀rẹ́ àmọ́ méjì náà sọ kódà bàbá lè mú ní pé ń gbà tí bàbá ṣe ògómi ń bẹ láyé bẹ́ẹ̀ ṣe ògómi ṣe fatiwa rẹ̀ pé àwọn lọ bá wọn pé òótọ́ lẹ́jà àfa mi mo lórí eléyìí ní ọgbà àwọn sì fi àwọn ẹ̀rí tó fẹsẹ̀ nílẹ̀ hàn bàbá ṣe ògómi lẹ́fẹ̀ẹ́ máa mọ̀ pé ńgbà tí wọ́n ń súnmọ́ àwọn ẹ̀ lẹ́mọ̀ pé ah èèyàn làwọn ẹni náà ṣùgbọ́n tí èèyàn bá ń wò wọ́n ètè ní mọ̀ pé àwọn ìmọ̀ ń bẹ lára wọn báyìí ọlọ́ba ní foríjì wọn o bẹ́ẹ̀ ni gbàtà tún pàdé ní Turkey fún kọ́nfẹ́rẹ́nsì ìpàdé àgbáyé àwọn àfà àwọn ìṣẹ̀lẹ̀ méjèèjì mi ò lè gbàgbé àti pátí bàbá yìí náà kó ní níbẹ̀ torí díẹ̀ abẹ́ ọlọ́run bàbá àlekẹ́ ọlá bá ní sekú ní sinmi fún wa bá ní foríjì wọn gbogbo àwọn òkú wa tí wọ́n wà lọ́dọ̀ ọlọ́run tí wọ́n jẹ́ mùsùlùmí bá ní kan bá ní gẹ̀ wọ́n wà lọ́dọ̀ ẹ̀mí àwa náà àwọn èèyàn tí wọ́n fi ilẹ̀ inú ọmọ wọn náà ni Dr. Nurudeen lè mú ọlọ́ba ní dóòtì bá ní wà pẹ̀lú àti gbogbo ẹbí ìyàwó náà ṣẹ̀ṣẹ̀ kú ní 2019 òun náà nìyàwó wọn kú wọn náà sì dàgbà bí 70 something làwọn náà lọ kọlọmọba àlìkọlá àti ọkọ àtìyàwó kọlọmọba ní kẹwọn o ìyá ìlọpọ ọ̀pọ̀lọpọ̀ òwe lórí ọ̀rọ̀ Islam study ọ̀pọ̀lọpọ̀ àwọn òwe táwọn kan lò ń jọun fún advanced level ní Islam study òun àti Professor Dohi òun náà àwọn òwe àti Professor Abdul wọn náà kọ́kọ́ àwọn òwe ní English fún àwọn students gbogbo ilé àwọn àṣeyọrí wọn O náà ni abẹ́lọ́wọ́n bá gbogbo àwọn mùsùlùmí jáde lọ́ba ní fúnni wá sànú wa náà ìrọ̀lọ́wọ́n à ń bẹ̀rẹ̀ orílẹ̀-èdè wa ọ̀dọ́wọ́ rẹ̀ àwọn àjọba wa ní kọ́ wọn máa ṣe ọ̀rọ̀ ààbò ọ̀rọ̀ fọkànbalẹ̀ yìí bá nìràn wọn lọ́wọ́ àwọn àti àjára ìlú mọ́sẹ̀ ràn wọn náà lọ́wọ́ wọ́n dúró tí wọ́n pẹ̀lú wa gbogbo táwọn wa ti ṣe fún wa ọlọ́run ń الله